ẹ màmá ṣe o tí n bá lẹ̀ ṣe adúpẹ́ ẹ máa rò pé kí ni Quadri Hamzat wá ń kí wa fún ẹgbẹ́ ṣètò ká kí wọn ni <laughs> alẹ́ nìkan ní DJ babs j wọ́n ní ojú yín dàbí ojú àwọn sẹ́nitọ̀ <laughs> máa ṣàlàyé fún ẹ ní bí ìgbọ́n ti rọ́kàn yín ni pé èèyàn tó fẹ́ ta lé UK tó ní family house ní ǹjẹ́ ẹlẹ́ni nìkan náà ní Italy ní Italo ní Napoli. ẹ ibẹ̀ yẹn bí abẹ́ ti ta ni. a ti ta yẹn <laughs> a sì ń jókòó a sì ń jókòó ẹbí lórí ẹ̀nà. ok family house ló tún fẹ̀ de eh, Napoli de ìlú talo. ẹ eh, lọ́dọ̀ ah, mother side America yẹn kọ́ yẹn. lọ́dọ̀ lọ́dọ̀ mother side ọ̀dọ̀ àwọn father side ni ti UK. ti UK yẹn ok but ti Italo yẹn mother side yìí. mother side ni. eléyìí lọ́dọ̀ rẹ wàhálà àwọn obìnrin máa ń pọ̀ lórí ogun. ó máa ń pọ̀ lórí ogun ah, eléyìí lọ́wọ́ lọ́dọ̀ Joe Biden yẹn ní America. Eh, ẹ ẹ ọkùnrin kan ló ní àmọ́ àwọn wọ́n gbẹ́sẹ̀ níbo àwọn wàá báyìí fẹ́ gé ẹsẹ̀ yẹn kúrò bẹ́ẹ̀. <laughs> Ah, ó bèèrè gbogbo àgbáyé lẹ nílé sí. Ah, ibẹ̀ la nílé sí ah, kò síbi táwọn ìjà arun pálù. <laughs> ẹ̀yin ẹ̀yin yẹn kú lé o ẹ kú àmójúbà o ẹ dẹ̀ kú ìfẹ́ ẹ kú kó lè dà o ẹ gbọ́ sí lóòótọ́ ni pé àwọn èèyàn kan ń bẹ tí ó yẹ káwọn ọlọ́pàá ránṣẹ́ sí tí wọ́n ti ránṣẹ́ sí <laughs> bí gbogbo wa ṣe ń gbáradì fún December six ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń retí prime boy bí ìgbà tí wọ́n ń retí ọdún iléyà ni bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe ń rí i pé ah ọlọ́run o ẹ̀yìn eh, tó bá di december six inú àwọn èèyàn ń dùn pé prime boy àwọn ń retí ẹ̀ àwọn dẹ̀ mọ̀ wípé òótọ́ ọ̀rọ̀ ó gbọ́dọ̀ jáde bí prime boy ṣe wá jẹ́ pé ó ń gbáradì táwọn èèyàn dẹ̀ ń retí rẹ̀ bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan tó ń fi ọ̀rọ̀ kan ránṣẹ́ tí wọ́n sì ń tẹnumọ́rọ̀ náà lójoojúmọ́ tí wọ́n tẹnumọ́rọ̀ náà ní gbogbo ìgbà wípé ó sì ku àwọn èèyàn kan o tó yẹ káwọn ilé ẹjọ́ tó ránṣẹ́ sí wọ́n ní bí wọ́n ṣe ránṣẹ́ pé prime boy báyìí wọ́n nínú àwọn dùn gbogbo ọ̀pọ̀lọpọ̀ yẹn bẹ̀rẹ̀ sí ní fi ìdùnnú wọn hàn wọ́n nínú àwọn dùn àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé wọ́n ti pe prime boy wọ́n ní kọ́dàkùn àwọn èèyàn kan ó tún kù àwọn èèyàn kan náà wà pé wọ́n àsọrú àwọn èèyàn yẹn ẹ̀yin fáǹsì ẹgbẹ́ àwọn èèyàn wo ló tó kù tó yẹ kan ránṣẹ́ sí DJ Babsy àwọn èèyàn wo ló tó kù tó yẹ kan ránṣẹ́ sí wọ́n láwọn èèyàn sípò rẹpẹtẹ QH radio ẹ wo inú wa dùn pé ilé ẹjọ́ corona wọ́n ní wọ́n try bá ṣe ránṣẹ́ pé prime boy wọ́n ní kánjọ o kán má jẹ́ àgbọ́ nǹkan kan ṣe prime boy ní òjì ọwá ń jọ yẹ o wọ́n ní gbogbo àgbáyé retí prime boy láti gbọ́ nǹkan tó fẹ́ sọ o mo ní kò sí nǹkan tí yẹ àwọn ilé ẹjọ́ corona àti ilé máa wá wọ́n ní ṣùgbọ́n kán wá jọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì wà tí wọ́n máa pè mm. ṣùgbọ́n tí wọ́n ti pè lọ́wọ́lọ́wọ́ mo lókè a máa jẹ́ iṣẹ́ yín ní studio adẹ́sọ fáwọn èèyàn wọ́n ní pé gbogbo àwọn tó bá yẹ kán pè nídìí ọ̀rọ̀ yìí àfi kán pè wọ́n tó díje bá yẹ káàbọ̀ sórí ètò. ẹyìn ẹ kú lé gbogbo ara lé gbogbo àwọn tí wọ́n bá dé ẹsẹ ń wọlé ẹ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé sọkọ níkàbí pé sọkọ ò jẹ pé. ọjẹ díẹ̀ ní parọ́ fún yín o. Mm, ọkọ oúnjẹ oúnjẹ tóun náà ń jẹ náà nìyẹn àkúlẹ̀ tọ́ba bèrè kí ni ẹ lọ́mú gbọ́dọ̀ sọ́kò òjè kò bèrè lọ́wọ́ ṣé fanta ló fẹ́ mu tẹ́lẹ̀. <laughs> epo náà ni ó jẹ epo náà ni ó jẹ ẹ wo ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ gbogbo bíkíbi tẹ̀sí ń gbà wá gbogbo bíkíbi tẹ̀sí ń wò wá lágbára Elédùmarè àní àní fojú sunkún ọmọ àmín hmm, àwa náà àní faragbà àwẹ̀ lásán tó jẹ́ wípé tó máa tó jẹ́ pé ó máa jẹ́ ìbànújẹ́ ayérayé fún wa tó jẹ́ pé wọ́n máa wọ́n máa káwọ́ lé wa léjìká pé ẹ ẹ gbà fọlọ́n kò ní ṣẹlẹ̀ sí wa lágbára Ọlọ́run hmm. ẹ lórí ọ̀rọ̀ lórí ètò wa ètò yín ètò wa current affairs Balógun Babájídé lórúkọ mi tí gbogbo mímọ̀ sí DJ Babs J sẹlẹmọgà àtibáyín àtibáyín ní agreement hmm. bí ọ̀gá mi ṣe sọ pé agreement táwa tọwọ́ bọ̀ eh, kọlọ̀ ń ṣàánú ni àti ìmọ̀gbà tá a máa bọ́ ń bẹ̀. bẹ́ẹ̀ bá sì yà dákẹ́ ń bẹ́ àbá dákẹ́ àwọn òní máa sọ fún pé àwọn àdáni máa sọ fún pé àjọ lẹ̀pọ̀ agbọ́dọ̀ máa sọ lọ dandan dandan ni. àwọn òní báyìí ṣe ń dandan dandan àmọ́ akọ̀jẹ́ kó yé yín wípé bó bá ṣe ń lọ àwọn máa fẹ́ tó yín létí hmm. bẹ́ẹ̀ ni òun náà ni ó náà ti kúrò lórí ẹ̀ ẹ a ṣì wà lórí ẹ báyìí a tún ti dé a tún ti dé a tún ti gbé tuntun dé bẹ́ẹ̀ni ẹ máa bá a kà lọ. tó ẹ ṣe gan ni gbogbo ẹ̀yin olólùfẹ́ tí a bá ní ká wò ó mo rí pé ẹ ń sọ kankan lẹ́ẹ̀kan pé ẹ ló láwọn ọ̀rọ̀ kan tẹ fẹ́ ràn wá létí tó ti kọjá lọ sẹ́yìn ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ńbẹ <laughs> ẹlẹ́ẹ̀kejì ńbẹ ni ọ̀rọ̀ eléyìí táwọn èèyàn sọ ń sìn pé wọ́n ní December six bó ṣe ń súnmọ́ ọ̀ṣẹ́ pé oṣù ti parí báyìí wọ́n ní now a ní ọjọ́ mẹ́fà wọ́n ti wá sọ prime boy the star boy bó ṣe ń bọ̀ wá sílé ẹjọ́ corona inú àwọn èèyàn dẹ̀ dùn. ṣé starboy ṣé starboy di normal starboy ni àbí láti mú ọpẹ òun. òun náà di starboy tiẹ̀ láyé tiẹ̀. starboy ibo láti bo <laughs> ṣé starboy bẹ́ẹ̀ yẹn làwọn ń sọ ni. Ah, ẹ bọ̀ kò sẹ́ni tí yóò wá yìí pé a fẹ́ gbọ́rọ̀ ẹnu prime boy. ẹ gbogbo èèyàn fẹ́ gbọ́ àmọ́ ẹni táwọn ń pè starboy náà kò inú tiẹ̀ ò ní dùn ṣe pé ń gba léwọ̀ ó wà látìmọ́lé ni. ẹ eh, but ẹnìkan tiẹ̀ sọ̀rọ̀ kan wọ́n ní tí prime boy bá dé ah wọ́n ní kọ́ mẹ́jẹ̀ pé wọ́n tó máa ti halẹ̀ mọ́ pé kò gbọ́dọ̀ sọ̀rọ̀ eh. àná máa ti ọ̀ràn mọ́ lórí tí ò ní sọ̀rọ̀. ẹ eh, tóun náà bá wa gọ̀. kó tẹ̀lé nu. kó tẹ ẹ ẹ ẹ ti parí ẹ tó bá jẹ́ pé ó fẹ́ gọ̀ tó fẹ́ gbé tó fẹ́ gbé ẹrù ẹlẹ́rù. kó fa tiẹ̀ dání. irọ́ ah, wọn ò tiẹ̀ níjẹ́ ó fa tiẹ̀ gan wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀ ni ah. wọ́n máa bá gbé tiẹ̀ lẹ̀ àwa fa àwa gbé ẹrù ẹlẹ́rù agbè sórí a tún fa ẹrù ẹlẹ́rù sọ́wọ́ torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó kọjá pé èèyàn fẹ́ forí gbé lásán hmm. gbogbo ara lèèyàn fẹ́ fi gbé. gbogbo ara ni. torí ìyà tó ìjìyà tó wà lórí ẹ̀ gbogbo ara lèèyàn máa fi jẹ o. gbogbo ara ni. sẹ́rí gbogbo àwọn ọ̀rọ̀ tí a ti ń bára wa sọ láti jọjọ lórí iṣu yìí hmm. àwọn nǹkan wà tó yẹ pé àti àti àti tọ̀mọ́lẹ̀ sí tó dẹ̀ jẹ́ wípé a máa a máa need láti máa rán ara wa létí àwọn nǹkan tó jẹ́ pé àti tànmọ́lẹ̀ sí. àti tànmọ́lẹ̀ sí. ẹ ṣáwò. thank you. <laughs> kí ni tó dé tilé ẹjọ́ tí wọn ò tí ì ránṣẹ́ pé àwọn kọ̀ọ̀kan tó jẹ́ wípé àwọn èèyàn ń sọ wípé àwọn eléyìí ó ṣojú wọn àwọn eléyìí ó ṣojú wọn àwọn eléyìí ó ṣojú wọn àwọn èyí tá a dẹ̀ ń sọ yìí mm. àwọn tọ́jọ wà nínú ilé náà ni. ok ok sẹ́yìn òde rò pé bóyá ilé ẹjọ́ rò pé kàn máa ṣe ní one step before another. ẹ tó bá jẹ́ one step eh, before another àsìkò tí ń lọ ó dẹ̀ ti ń pẹ́ jù. ọ̀rọ̀ ilé ẹjọ́ òde kì í yá o. ọ̀rọ̀ ilé ẹjọ́ òkè ń yá <laughs> lóòótọ́ àmọ́ ṣe rírú àwọn irú kéèsì báyìí mm. irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ó yẹ kó ti ránṣẹ́ sí wọn kó ti pè wọ́n. ok irú àwọn èèyàn tí mo dẹ̀ ń sọ yìí náà ni eh, ọ̀rọ̀ tẹni tí wọ́n ní wọ́n lọ ìfúngan ọ̀rọ̀ yẹn ti ń pé méjì ó ti ń pé mẹ́ta hmm. wọ́n ní mọ́tò àwọn ní problem àwọn lọ sí ẹ ìgbà táwọn fẹ́ gbé lọ sí hospital nǹkan nǹkan. wọ́n ní mẹkáníìkì ń ṣe mọ́tò mẹkáníìkì ń ṣe mọ́tò wọn ò tí ì ránṣẹ́ sí pé mẹkáníìkì ká mọ̀ bóyá ló tó. ẹ rò pé mẹkáníìkì gbẹ̀rẹ̀ fún rẹ̀ gbọ́dọ̀ yọjú. ó gbọ́dọ̀ yọjú kì í ṣe pé wọ́n fẹ́ arrest ẹ̀ wọ́n kàn fẹ́ hmm. béèrè pé ṣé lóòótọ́ ni mọ́tò wọn ní problem. ṣé lóòótọ́ ni ó ń tún mọ́tò ṣe lọ́jọ́ yẹn. lọ́jọ́ yẹn as at that day ok ok. mọ́tò wo ló gbé lọ sí patí. Hmm, a ti ẹ̀ gbọ́ pé wọ́n ní wọ́n rẹ́ǹtì jeep yẹn ni. ok wọ́n lọ rẹ́ǹtì ẹ̀ ṣọ́ọ̀tì lọ confam bóyá wọ́n rẹ́ǹtì jeep yẹn lóòótọ́ ah, tẹ́ ń bí mi ṣe mi wá jágbẹjọ́rò. ẹ̀hún náà ni àwọn ẹjọ́ yẹn àwọn ẹjọ́ yẹn ni sẹ́rí àwọn ẹjọ́ àwọn ọbẹ̀ yẹn ni èmi ń tíra láti jẹ́ kí ọkàn wa máa padà sí because àwọn nǹkan tó tún lè tàn mọ́lẹ̀ sí for hmm. confirmation lélẹ̀ irú neighbor tó ní ó gbé mọ́tò tiẹ̀ lẹ́ẹ̀kankan. ok. ṣáàtì gbọ́ látẹnu neighbor pé lóòótọ́ èmi mo gbé wọn lọ ní tó ń ṣẹlẹ̀ nínú mọ́tò lélẹ̀. Hmm. ẹ kò wọ́n ní traffic àbí odò mú lójú ọ̀nà ìjọ yẹn. wọ́n ní mọ́tò ìgbé àwọn débẹ̀ kí wọ́n tó bọ́ọ̀lẹ̀ orí ọ̀kadà làwọn padà gbé sí. orí ọ̀kadà làwọn padà gbé sí èèyàn mélòó ló gùn ọ̀kadà. mi ò sí bẹ́ẹ̀ irú ìbéèrè ni mo ń bí. <laughs> kámẹ́rà ọ̀nà ni ni mo ń bí so tó wò wọ́n kámẹ́rà ya máa dá díje babs j lóhùn èèyàn mélòó lẹ́jọ́ lọ ìwọ kámẹ́rà yìí. àwọn èèyàn wo tó irú neighbor tọ́nú gbé mọ́tò ẹ̀ lẹ̀ kí ló ṣẹlẹ̀ tí mọ́tò ò lè move mọ́ ṣé lóòótọ́ ni traffic wà and all those things. Hmm. irú àwọn nǹkan báyìí ẹ má jẹ́ ká purọ́ tọ́ra wa tí emergency bá wà téèyàn bá ń kú lọ nínú mọ́tò. Hmm èèyàn lè jáná mọ́ traffic lẹ́nu. ok tó bá jẹ́ emergency. tó jẹ́ emergency. tí iná kan bá lóun ti tọrẹ tó lóun ti tọrẹ di lọ́wọ́ pé wàá dúró. lórí orí òun burú ìgbà téèyàn débẹ̀ lòun <laughs> tọrẹ di yẹn èèyàn lè jáná mọ́ mọ́tò lẹ́nu mọ́ traffic light lẹ́nu because there is an emergency. tọ́lọ́pàá gẹ́gẹ́ bá ti ẹ̀rí mọ́tò ọ̀hún ibi tí ọ̀gá wa ti dé. òun náà ti máa tọ́ náà fi máa sọ pé wọ́n máa tọ́ hazard pé nǹkan ṣẹlẹ̀ nínú mọ́tò ẹjọ́ ẹ lànà fún wa bẹ́ẹ̀ làwọn ambulance náà ṣe máa ń gbé. làwọn ambulance ṣe máa ń ṣe hmm. ambulance máa tọ full light àtọ ogbó àtọ siren but ẹ̀yin mọ́tò tẹ̀ ń gbé kò ní siren kò ní anything you have to on your hazard. Hmm. wọ́n dẹ̀ ti ṣe ìlú tá a wà yìí a lè sọ pé a ò bẹ́ẹ̀ traffic light tó wọn nínú ìlú tá a wà yìí. ok. a ò bẹ́ẹ̀ traffic Nigeria ò bẹ́ẹ̀ traffic light tó Ghana kí nọ́ọ̀mà tí ìtọ́ red kó tan yẹ́lò lásán wọ́n á dúró. wọ́n á dúró. wọ́n á dúró yẹ́lò ló tán o ẹ <laughs> máa ń ṣèbí náà n bá ti rí yẹ́lò ẹ ti bá ti ń speed bọ̀ tó ti tan yẹ́lò báyìí. yẹ́lò wọn ẹ lè kọjá yẹ́lò tẹ bá kọjá yẹ́lò wàhálà ni. o lè sọ pé o lè sọ pé o máa bí tẹ kó kó padà tán rẹ́ẹ̀dì báyìí mọ̀ ẹ́ olúwa ẹ̀yà kú tẹ bírèkì. so the best tí irú nǹkan bẹ́ẹ̀ bá dẹ̀ ti ṣẹlẹ̀ tí mo ti rí dáadáa hmm. kò sí kí mọ́tò yẹn máa ṣe fi tó bá ti rí hazard hmm. gbogbo mọ́tò máa dúró fún un tó máa tó máa kọjá because wọ́n ti mọ̀ pé emergency wà nínú mọ́tò ṣé wọ́n máa sọ fún mi pé òun ò ní orientation débẹ̀ ṣé wọ́n máa sọ fún wa pé àwọn ò ní orientation dé gbogbo bẹ̀ yẹn so ṣé lóòótọ́ ni mọ́tò yẹn ni um, eh, wọ́n lọ pé neighbor kò gbé mọ́tò wá eh, wọ́n dẹ̀ padà sọ pé mọ́tò débọ̀ kò tiẹ̀ kó padà kó padà débẹ̀ hospital yẹn gan ọ̀kadà so wọ́n ní láti invite neighbor yẹn náà pé neighbor ṣé kò ànímọ̀ dàbí pé àtọ́rọ̀ òkàn ni wọ́n ń pè. irọ́ àwọn tí ọ̀rọ̀ òkàn kọ́ níbọ̀ ẹ ok ẹ wo orúkọ tó ṣẹlẹ̀ ń sìn a bóyá ilé ló ti kú gangan. ok ok ok. at least níbọ̀ máa rí tó ń gbé ṣẹ́mi ṣì wà lára ẹ̀ ń gbà tó gbé wọnú mọ́tò à èmi ò mọ nǹkan kan wọ́n ní láti confam lọ́wọ́ níbọ̀. Hmm, tẹ̀sán ti yé mi. òun làwọn ibi tí ó ṣókùnkùn pé wọ́n fẹ́ mọ̀ bóyá ilé ok fine neighbor ìgbà tí wọ́n gbé wá tí wọ́n gbé sínú mọ́tò yín ṣẹ́yìn rápẹ́ ẹ̀jẹ̀ ṣé ó fẹsẹ̀ ara ẹ̀rìn bọ́lẹ̀ ni àbí wọ́n gbé wọnú mọ́tò hmm. ìyẹn máa tàn mọ́lẹ̀ sí pé bóyá ó ti kú kó tó kú òun lé lóòótọ́ àbójú ọ̀nà ni ikú ka mọ́ àbójú ọ̀nà ni ikú ka mọ́ hmm. neighbor ṣé ẹ rí àpá tracy blood because hmm. kò lè máa bleed láti inú ilé kọ́tún àwọn gbé dìgbàdìgbà lọ sọ́sìbítù. no kò tiẹ̀ yẹ kí ó bleed nínú ilé mọ́ tó bá pé wọn gún lọ́bẹ̀ kò sí nǹkan tó lè fa bleeding àpá tó gbé bọ̀ láti jẹta ó ti bá a gbẹ kò sí nǹkan àfi bá ní ìgbésẹ̀ nǹkan bá sọ pé ó bleed wọnú mọ́tò àwọn ni o ṣẹ̀wọ́n á pé ah, kí ló ṣe tó fi bleed ok ó mì pé báwo yẹn ṣe ń pariwo ránṣẹ́ pé. so àwọn nǹkan kan wà tó jẹ́ wípé wọ́n need láti tàn mọ́lẹ̀ sí because àwọn ẹni tí wọ́n mọ̀ nípa ẹ̀ wọ́n refuse láti sọ̀rọ̀. Hmm. wọ́n refuse láti sọ̀rọ̀ because Wunmi refuse láti sọ̀rọ̀ much ẹ̀yìn ẹ̀yìn àbúrò Mohbad sọ pé èèyàn kan lòun suspect another since ẹni tí ó sì bẹ́ẹ̀ ló lòun suspect àwọn tí wọ́n ti tí wọ́n kọ̀ ra kàn pé ẹ ó ṣojú eléyìí ó ṣojú eléyìí hmm. ok ẹ lọ pe àwọn pípù yẹn kẹ́ béèrè lọ́wọ́ wọn wọ́n tún wá rí fasa àwọn tó jáwọn ọ̀rẹ́ Mohbad mi gan pé they are there wọ́n ní ọlọ́yìn kan pé àwọn èèyàn kan pé ọyìn kan pé àwọn èèyàn kan kódà wọ́n mention Darosa wọ́n ní kó jẹ́ personal assistant sí Mohbad wọ́n ní wọ́n pé kódà gan ọ̀rẹ́ rẹ̀ yìí because máa yìí wọ́n ló try gan but wọ́n láwọn ò tún mọ rísì tí wọ́n fi tí ì pé wọn náà ìyẹn kí ló kọ ọ̀rẹ́ tó ń kọ tó náà ń kọ hip hop yìí tó save ẹ̀ lọ́wọ́ Bella no tó save ẹ̀ njọ́ ti Slatan. Eh, wọ́n ní àwọn rí i pé ipa tí Zlatan kó ń jọ tí <laughs> Sam Larry lọ àtàkè wọ́n láwọn rí pé kílẹ̀ pòkò ẹ̀ wọ́n láwọn rí pé Zlatan ló save ẹ̀jọ́ yẹn pé ah in fact wọ́n ló hàn nínú fídíò yẹn gan níbi tí Sam Larry ti ní wo Zlatan máa lọ máa lọ Zlatan máa lọ eléyìí ò ní kó bíbà yìí wọ́n ní Zlatan ni ó ló rescue ẹ̀ lọ́jọ́ yẹn wọ́n ní àwọn ò gbọ́ èmi tiẹ̀ ń sọ pé àbáwọn ọlọ́pàá ń rò pé iṣẹ́ ò kan àwọn yẹn ni àbí kí la lè sọ pé. kò sí bó ṣe lè jẹ́ wọ́n ní láti invite àwọn yẹn fún ọ just testify eh, wọ́n máa ní kọ́ wa testify bóyá òótọ́ ni àbí irọ́ ni kì í ṣe pé wọ́n kì í ṣe pé wọ́n fẹ́ arrest wọn gan kọ́kọ́ wa testify pé ṣé lóòótọ́ ni nǹkan báyìí ṣẹlẹ̀ hmm. òun náà ni ọ̀rọ̀ àwọn neighbor tí mo kọ́kọ́ mú sọ kì í ṣe pé wọ́n fẹ́ arrest kì í ṣe kọ́kọ́ wa jẹ́rìí ẹ̀rí lásán ni. Hmm pé ìgbà tó gbé tó gbé o ṣé ó fẹsẹ̀ ara ẹ̀rìn bọ́lẹ̀ ni o ṣé wọ́n gbé dìgbàdìgbà ni o ṣé ẹ̀mí sì wà lára ẹ̀ ni o kó tó dín pọ́ gbé sínú mọ́tò yín o ìgbà tẹ́yìn náà dénú tráfíkì kí rí gbó ṣẹlẹ̀ and all those things. <laughs> tọ́ba dẹ̀ fi dídé mi àwọn journalists tó wà Nàìjíríà I think they are not doing their best. àwọn náà ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ tó wà nàìjíríà. tó wà nàìjíríà. ọ̀rọ̀ wo kí ló tó kan journalist nù tá a sọ yìí. thank you. because journalist ò lè lọ arrest àwọn èèyàn náà. wọn ò lè lọ arrest. Ah, but wọ́n lè ṣe findings underground. Ah, ṣé ẹ dẹ̀rù pé ààyè máa gbà wọ́n. alájí ààyè máa gbà wọ́n. èmi rò pé iṣẹ́ ọlọ́pàá ni. iṣẹ́ ọlọ́pàá ni àmọ́ wọ́n máa ń pe àwọn kan ní investigational journalist. they are licensed they are licensed to do òfin gbà wọ́n láàyè láti ṣe investigation okay. because wọ́n ti fún wọn ní warrant. okay. àfi tó bá fẹ́ sọ fún mi pé kò sí kò sí investigational journalist ní nàìjíríà mọ́. ẹ ó wà ẹ ń pé ó lójú ibi tán lè wọ̀. ó lójú ibi tán lè wọ̀ bọ̀ tí wọ́n ti sọ fún wa pé wọn ò lè wọ irú ọ̀dọ̀ àwọn yẹn ẹ eh, kí wọ́n rẹ kí ni wọ́n kí ni wọ́n wá láwọn wá. Ah, wọ́n ṣe ìṣe wọ́n ṣe investigation ni. so etí ẹ̀ ń try láti sọ ni pé gbogbo àwọn tó ń sọ ipò ẹ̀kan ṣèrànṣẹ́ pé àwọn èèyàn kan pé lóòótọ́ ni. bẹ́ẹ̀ni lóòótọ́ ni wọ́n sọ bó tiẹ̀ rí ẹnìkan ayé ah, ẹyẹ mo tún rántí ẹni ẹni ẹjọ́ o ẹ bá ọ̀dọ́ iṣẹ́ ilé òní nìkan ṣe jẹ́ because ilé ẹjọ́ ẹ tí wọ́n béèrè fún lọ́lọ́pàá máa fi ránṣẹ́. lọ́lọ́pàá máa fi ránṣẹ́. màmá yẹn tiẹ̀ sọ̀rọ̀ wọ́n ní kò sí nǹkan tó dáa tó kí àwọn ọlọ́pàá àwọn àwọn ilé ẹjọ́ wọ́n ní kò sí nǹkan tó dáa tó kàn mú prime boy monos kàn méjèèjì wá kojú Wùmí àti àbúrò ẹ̀ wọ́n ní because inú mọ́tò prime boy pẹ̀lú àbúrò Mohbad wọ́n jọ ní ìṣù inú mọ́tò wọ́n ní nọ́ọ̀sì dẹ̀rẹ́ òun ló lọ sílé lọ fún lábẹ́rẹ́ nọ́ọ̀sì náà lè testify sí nǹkan tó ṣẹlẹ̀ gọ̀tẹ̀ àwárí pé ilé ẹjọ́ dàbí kí prime boy nìkan ni wọ́n need ló fi jẹ́ kí prime boy nìkan ni wọ́n ránṣẹ́ sí. bẹ́ẹ̀ni torí ta bá ní ká wo ọ̀rọ̀ yẹn bó ṣe lọ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n mọ òótọ́ tí wọ́n fẹ́ sọ àwọn kan dẹ̀ wà wọ́n rẹ́dí àti sòótọ́ bọ̀ tí wọ́n lè dédé jáde láì ṣe pé wọ́n invite wọn bọ̀tọ́ tí ilé ẹjọ́ bá fẹ́ kí ọ̀rọ̀ ìkó lójútùú the best thing tó lè ṣe náà ni pé kí wọ́n try kó pa gbogbo wọn pọ̀. bọ̀ mo mọ̀ pé ibi tó máa já sí gbẹ̀yìn náà nìyẹn pé ẹni tó bá máa jẹ́ alátakò wọ́n á jọ máa takora wọn lójú ara wọn ẹni tó bá dẹ̀ fẹ́ defender máa defender rẹ̀ lójú ara wọn bẹ̀ <laughs> but for now I need lati ni suru náà káwo bí tí ilé ẹjọ́ ń gbé ọ̀rọ̀ yìí lọ. a need lati ni suru. I need lati ni suru. Hmm. èmi ní hope mo dẹ̀ nígbàgbọ́ wípé a máa ní justice lórí kéèsì. tẹ́bádẹ́ sọ̀rọ̀ justice ẹlòmíà ní àyà àwọn já <laughs> wọn láwọn arò pé ha justice náà ni DJ Babsi ìfẹnu pè báyìí. ẹ wo wọn aláya àwọn dẹ̀ máa já pé ha justice lẹ pè báyìí. justice máa wà. ṣùgbọ́n mo gbà kò sí nǹkan tọ́lọ́hún ò lè ṣe. kò sí nǹkan tọ́lọ́hún ò lè. lóòótọ́ géèmù yẹn le. ó ge ó le gan. Mm, géèmù yẹn le. torí ibi tí àwa rokàn tá a sí ń sìn mm. ọ̀nà tí ọ̀nà gbàbẹ̀ rárá wọ́n dẹ̀ ti ń jẹ́ ká máa zero mind wa kúrò lórí wọn. Hmm. issue yìí dẹ̀ ti ń di wípé ó ti ń di nǹkan míì tó jẹ́ wípé ó ti ń pẹ́ ńlẹ̀. Hmm. nǹkan tèmi kọ̀ tún believe náà ni pé ẹni tí ọlọ́run ò lè mú mi ìrọ̀bọ̀ lọ́run. kò tí ì dá kò tí ì dá jáde kò tí ì dá ń tọ̀ sílé ayé àfi tọ́lọ̀ ọba kan fìtọ́ àfi tọ́lọ̀ ọba kan wò tọ́lọ̀ ọba kan wò nìkan ló kù. ẹyin màláìka ìfilẹ̀ máa wọ̀rì àṣìmọ̀ amújọ mi. gbogbo n tó dẹ̀ pamọ́ kedere níwájú ọlọ́run. ó kílẹ̀ gan-an ó kílẹ̀ gan-an. so òun lásán máa ń sọ fún wọn wípé no matter how ẹ jẹ́ ká wo nǹkan tí ilé ẹjọ́ fẹ́ ṣe ẹ jẹ́ ká wo ẹjọ́ tó fẹ́ dá ẹ má jẹ́ ká lose hope. Hmm. èmi sì believe pé àwọn ọlọ́pàá Hmm. they are trying their best lọ́dọ̀ tèmi o. àwọn èèyàn ń kanra pé wọn ò ṣe nǹkan ẹ wọn ẹ lójú tiwa àwa lè believe pé wọn ò ṣe nǹkan kan lọ́dọ̀ tèmi they are still trying their best. Hmm. wọ́n ń try best wọn lórí issue tó wà nílẹ̀ yìí. pé ẹ̀yin sì rí ní ìrìn pé wọ́n try. ẹ̀mí sì rí ní ìrìn pé wọ́n try. àjẹpẹ́ ah. ká gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá ni wọ́n try. torí kò sí kò ẹ̀yìn kéèyàn ṣe investigation lórí nǹkan kò easy o mm-hmm. kéèyàn tọpinpin lórí tí ó jẹ́ wípé ah mi ò sí ń but báwo mo ṣe lè róòótọ́ kó jáde kò easy rárá òun ni mo ṣe ń sọ̀rọ̀ àwọn investigational journalist yẹn ibi ìbàlẹ̀ àti máa ní ìdíwọ̀n láti wọlé mm. because tápá bá tiẹ̀ kún àwọn ọlọ́pàá Mm, ṣe rí àwọn journalist yẹn mm. ọ̀nà ẹni pé kò síbi tí journalist lọ kànlẹ̀kùn mọ́ ẹ̀ lórí kó kó ẹ káàárọ̀ ẹ jọ kí ló ṣe ìlànà. irọ́ <clears throat> ẹni tí ọlọ́pàá bá mú mm. abẹ́ẹ̀gẹ́ ti ẹni ọlọ́pàá bá ti ná ogán iná journalist olú avenue kó ọlọ́pàá ti mú ọlọ́pàá náà tún máa wá gbà wọ́n láàyè pé ẹ lè máa bí léèrè ní tàbí bóyá wọ́n ṣe ìnáwó níbì ẹnìkan wá wà ó dàbí irú àwọn Naira Marley yẹn bóyá wọ́n lọ sí pati kan sí wọn àti samilari ó ròyìn lè súnmọ́ ah, ẹjọ́ ẹ káàsán ẹjẹ́ bá dárúkọ yín orúkọ mi ní Naira Marley ẹjọ́ ọ̀rọ̀ Mohbad tó ń lọ kí nìkan tẹ́ ẹ ní sí àwọn èèyàn dárúkọ yín pẹ́yìn náà mọ̀ nípa nǹkan kan ṣe pé eh, ó lè sọ tó mọ̀ bẹ́ẹ̀ni tàbí kó ní àwọn ah, òun mọ̀ kankan pẹ́ ohun tó mọ̀ náà ló ti sọ yẹn tẹ́lẹ̀ kí n bá sọ pé à ah, ó ní nǹkan tó mọ̀ ní kó òun mọ̀ kankan pa ẹ̀ tó mọ̀ náà ló ti sọ yẹn bẹ́ẹ̀ni so àwọn tí ó jẹ́ àwọn agbófinró ah ìgbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn a praise ọlọ́pàá. a dẹ̀ máa ń sọ pé àwa gbàgbọ́ pé ọlọ́pàá máa ṣe dáadáa. wọ́n á ṣe dáadáa. Hmm, torí ọ̀rọ̀ ti pọ̀ ọ̀rọ̀ ti pọ̀ tí àwọn èèyàn ń sọ ẹ̀ka lè ṣe orí ètò lẹ́wà ní ẹ̀gbọ́n aláwọ̀ rédíò àbí. orí ètò mo wà. ok ó yẹ bá dá sí ẹ bá dá sí mà. ah ẹ kú iṣẹ́ o ẹ ṣe mọ̀ ẹ takuntakun o ẹ ṣe mọ̀. ẹ kí ni tv tẹ pé yẹn ṣé wọn ò ní iṣẹ́ ni kọ́ jáwọ́ nú ọ̀rọ̀ yẹn. ìyẹn Africa TV. a ní ìdí wọn mọ́ kọ́ bá wa jáwọ́ nú ọ̀rọ̀ yẹn. ìyẹn Africa TV àbí. bàbá wa kọ́ jẹ́ kí àborí yọmí àtẹ̀yìn tẹ̀ ń bá wa ṣe yìí láfẹ́kẹ́ bá wa ṣe ẹ̀jọ́ ọ̀rọ̀ wa fún yín ṣe. àmín àmín àmín àmín ìyẹn tẹ TV ìyẹn Africa TV. ìyẹn yes uk mo ti ń sọ̀rọ̀ yìí mo wá sí uk mo wá ṣọlùdé ni ẹ wá ṣọlùdé gbogbo ọmọ nàìjíríà bẹ́ẹ̀ ni my name is alhaja gold gbogbo ọmọ nàìjíríà pátápátá fẹ́ kọ́ jáwọ́ àfẹ́ wọn bẹ́ẹ̀. ẹ fẹ́ wọn mọ́. lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ọmọ nàìjíríà ni. wọ́n láwọn ti jọ lẹ̀pọ̀ pẹ̀lú bàbá mohbad ní ìtàn sọ. wọn jọ lẹ̀pọ̀ kò sí eh, lọ́ọ̀yà tó sáì fáwọn méjèèjì kò sí dọ́kúmẹ̀ntì tó bá kẹ̀. wọ́n ti ẹ̀jọ́ sáì wọ́n láwọn jọ ní legal agreement ní bàbá Mohbad wá ní káwọn tu pé nígbà táwọn ò gbowó lọ́wọ́ ẹni yẹn òun dẹ̀ sọ pé àtijọ́ tọ́bọ̀ wí àtijọ́ tọ́bọ̀ wí náà nìyẹn pé kò sí nǹkan tó jọ. legal agreement tí yàn bá lógun bàbá ẹni máa jó tí ò bá jó mọ́lẹ̀ Yorùbá kò sẹ́jọ́ ń bẹ̀ kò sẹ́jọ́ ah, mọ́ kọ̀ọ̀kan bẹ̀. ok legal yẹn àti gbogbo ọmọ Nàìjíríà ti fa legal yẹn ya àti <laughs> fàyà yes àti fàyà ẹ ṣeun so kọlọ́n ṣàánú wa kọlọ́n bá wa ṣe ẹ kú iṣẹ́ kàkúkà àmì ìyá wa ẹ ṣeun ma ìyá ara Ghana àwa nìyẹn lọ́jọ́ tí mo wà ló jẹ́ ẹ̀ráyè gbọ́ kínní yín màmá gbọ́ Nàìjíríà sí. ó dà mà ó dà mà ẹ ṣeun ìyá wa ẹ ṣe mà ah, wọ́n lẹ́yìn ọmọ Nàìjíríà ti fàwé agreement yẹn. wọ́n ti fa ya tipẹ́tipẹ́ lóòótọ́ wọ́n ti fa legal kínní ya o document eh. ya o hmm. kò sí legal agreement kankan mọ́ nbì kankan. ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọjọ́ kan máa jó kan tí a máa sọ pé à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ah ìdájọ́ òdodo ta ni kò lè possible. òun dẹ̀rẹ̀ wá rèé o ó mà ti possible. wọ́n ti gbélé wa lọ́wọ́ o. ìdájọ́ ọtọ́lọ́run ó le ju ti ìjọba lọ. bẹ́ẹ̀ni. la fi máa sọ pé ìdájọ́ méjì òun ló wà nílé ayé a máa sọ pé ìdájọ́ méjì ẹ̀lú ẹ̀ kalẹ́ o. ẹ kalẹ́ o. hello. ṣé wọ́n rí lò wọ́n sì ń lò wọ́n fẹ́ lò bẹ̀tì ṣàlò mm. yẹn ò tí kékeré dáadáa mm, ẹja tó wò lápá bíná ẹnu ẹ̀ka lẹ́sà a ní ìṣẹ́jú mẹ́fà sí lórí ètò ah jajajajaja ó dẹ̀ fẹ́ connect ó fẹ́ connect ó fẹ́ connect ó fẹ́ connect o ẹ máa bọ̀rọ̀ yìí o ẹ sọ pé nǹkan bẹ tẹ pé wọ́n fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀rù ń bà wọ́n àti sọ̀rọ̀. ẹ̀rù ń bà wọ́n àti sọ̀rọ̀ àmọ́ tí ọlọ́pàá bá invite wọn. Hmm. wọ́n dẹ̀ àtọ́dọ̀ jẹ́ ká mọ̀ pé ààrẹ sì yín o. wọn ààrẹ sì wọn eléyìí eléyìí is just a witness n pé nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn kí lẹ́yìn náà lè sọ ń pa ẹ̀. Hmm. eléyìí ò ń ṣọ̀rọ̀ arrest arrest kọ́ lélẹ́yìí pé kí náà lè sún pa ẹ̀. ibùn gan wọn ò nídìí láti kó lé wọn gan ọlọ́pàá wọn kò lọ lé wọn ni wọ́n bá wọn jókòó hmm. wọ́n á dẹ̀ rìkọ́dù ní tó bá sọ àbí kọ́rọ́kọ́ ohun tó bá sọ lẹ̀ that is it. ok. eléyìí ò sọ̀rọ̀ ń pé bóyá wọ́n arrest anybody. ẹ̀lú ẹ̀ka alẹ́ o. ẹ̀ka alẹ́ o láti South Africa ni mo ti ń pè ambassador ẹ kalẹ. ẹ̀yin ti Saoty ẹ bá wa dá sí ní ṣókí ẹ̀yin ti Saoty. bóyá ọkẹ àwa nìyẹn ẹ kú ẹ kú rìn. ó ga ẹ kú rìn. ó ga àwa nìyẹn. ẹ jẹ́ kí sáré ẹ jẹ́ kí sáré ẹ bá mi kí DJ Babs. àwa nìyẹn àárọ̀ ń kí yín bàbá. ẹ bá mi sọ fún ọ pé kí wọ́n kálẹ̀lúyà méje o. àmọ́ ti ké kí wọ́n bá kí lọ kálẹ̀lúyà yẹn máa lọ bẹ́ẹ̀. kí ló fà á kí ló fà á lẹ́lúyà. ohun tó fà á lẹ́lúyà ni pé àṣeyọrí alákọ̀ọ́kọ́ pé ẹ lọ sí nàìjíríà láyọ̀ àtàláfíà ẹ ti padà láyọ̀ àtàláfíà wọn làwọn ní wọn làwọn ní family house kan tó fẹ́ tà south africa o. ní àdúgbò omẹ sí ní àdúgbò tí ẹsà bọ́ọ̀gì filẹ̀ ní jóbẹ́gì àbí tìbọ́mbẹ nítorí ẹsà bọ́ọ̀gì náà wẹ́ẹ̀gì tẹ́lẹ̀ àjọ wájú ẹ̀gì ní tẹ́lẹ̀ bóyá lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù ẹ̀ tó ní wúkàtì sí pàkẹ́ bóyá ń bẹ̀ ni wọ́n fẹ́ ilé tí wọ́n fi. àdúgbò ẹnìwé ìtòsílẹ̀ ìtòsílẹ̀ Jacob Zuma ah, ìtòsí ibi gẹ̀rẹ́gẹ̀rẹ́ bí ọwọ́ ìsàlẹ̀ odò yẹn. Ah, ẹ máa dé dọ́bẹ̀ nìyẹn dọ́bẹ̀ lẹ fẹ́ lọ yẹn. níbi odò kan báyìí. níbi odò odò ló gbé àwa méjèèjì a máa ń juwọ́ síra wa lọ́ọ̀kan báyìí ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó yẹ báwa dá sí i ẹ mọ tó ṣẹlẹ̀ ṣe rí ọ̀rọ̀ Africa TV yẹn Africa TV bẹ́ẹ̀ni ṣe rí ọ̀rọ̀ yẹn ojú tèmi fi wò ó bẹ́ẹ̀ tí máa sọ pé ká fún ní fifty fifty bẹ́ẹ̀ni ṣe rí àwọn African TV mo fẹ́ sọ mo fẹ́ fi gẹ́gẹ́ ẹ tẹ bá wádìí lọ tẹ bá tá a bá máa tú sí désàlẹ̀ kòkò bàbá Mohbad àwọn ní pé tí àṣẹ rí African TV yẹn bíi pé fámìlì àwọn wùmí ló tì wọ́n sí bàbá wùmí ló tì wọ́n sí bàbá Mohbad ìpè hmm. kó má lè fi sọ̀rọ̀ ìpè kó má lè fi sọ̀rọ̀ fámìlì àwọn wùmí fámìlì àwọn wùmí ló ti wípé kí wọ́n lọ pé káwọn fẹ́ sponsor sẹ́ni ẹ̀yin program tẹ́ ẹ ṣe yìí African TV ò ní radio station Ah, hey. all over the world ni wọ́n ń gbọ́ gbogbo program mi from Australia from mo gbọ́ láàárọ̀ ìpẹ́ nìkan ní Japan bí nǹkan àwọn tí ń gbọ́ yín. bẹ́ẹ̀ni. mi àbí eh, so African TV wọn ò ní radio station that is number one. Mm. TV lásán TV wọn program báyìí àti bẹ́ẹ̀ ni ṣe program yìí African TV ò ṣe program báyìí because mm. mo ti wọ mo ti wọ́ọ̀ṣì wọn mo ti wo kíní interview tó máa ń grant fáwọn èèyàn mi ò rí títí yàtọ̀ mo hmm. fún Queen Radio ní hundred percent. Mm. ipe ẹ máa bá lọ ẹ máa kò bí wọ́n ní pé oríṣiríṣi ìlú ni wọ́n máa lù mm. àwa la mọ̀ yìí ta fẹ́ jó oríṣiríṣi olórin ló wà tá a bá fẹ́ pe àti tá a bá pe léré gbogbo tá a bá pe gbogbo léré à ń pe sọ̀ní adé àpòbé àwọn tó máa jóbe wọn á jó àwọn tó fẹ́ jó sọ̀ní adé wọn á jó àwọn tó fẹ́ jáyìí anigilájẹ wọn á jó ṣé ń gbọ́ yorùbá mi ṣé rí African TV wọ́n wọ́n sponsor wọn ni pé kí wọ́n lọ bá bá Mohbad wọ́n yìí tètè gbé kínní ẹ̀ jáde pé kí wọ́n wá sign agreement yẹn kó fi lè mú wọn lọ́wọ́ pé kó wá fi lè sọ̀rọ̀. sẹ́rí hmm. program yìí òun ló enlarge bàbá Mohbad ó open brain bàbá Mohbad hmm. àti gbogbo àwa olólùfẹ́ fọ́lọ́wà quick radio gbogbo àpọ̀pọ̀lọpọ̀ ní gbogbo àtàkùrọ̀ qh radio qh radio sẹ́rí hmm. gbogbo àtàkùrọ̀ sọ̀rọ̀ yìí nígbà míì gbogbo ọ̀pọ̀lọpọ̀ ló wà ní problem báyìí tí ò ti sọ tó jẹ́ pé this program ló ń ṣe enlight everybody wa. bẹ́ẹ̀ni hmm. everybody ẹ̀wọ̀n kó mo máa ń tẹnu mọ́ pé àwọn ìyá kẹfẹ́ mi wọ́n lélẹ̀. bẹ́ẹ̀ni nítorí ọmọ. bẹ́ẹ̀ni mo ẹ mo kó mo máa ń tẹnu mọ́ mo ó ó mo mọ tí mo sọ tí mo fi ń tẹnu mọ́ ọ̀rọ̀ yẹn. Hmm. so ibi tí mo ń lọ ni pé lórí ọ̀rọ̀ yìí sẹ́rí wọ́n ti wò ó pé for tomorrow nígbà tí gbogbo nǹkan tí wọ́n fẹ́ gbà tí bàbá Mohbad tí wọ́n bá ṣe gbogbo kíní ẹ̀ lọ ok irú owó tẹ kó lọ sí nàìjíríà nísìnyí bóyá fún àpẹẹrẹ bóyá owó ẹ̀ tó bẹ́ẹ̀ bí ten million fún àpẹẹrẹ sẹ́wọ̀n pé wọ́n máa tó bá pé African TV ló ṣe ó ní iye percentage tó máa yọ lórí rẹ̀ kó tó lọ kó yẹ kalẹ̀ bẹ́ẹ̀ni ok ẹ̀ka bó ti sọ fún sà ó ní percentage tó máa yọ hmm. lórí rẹ̀ kìí jẹ́ gbogbo ten million tó tẹ bá ti gbogbo ten million tẹ̀ ń kó lọ yẹ kọ́ làwọn máa yọ wọ́n máa yọ percentage bóyá forty percent or sixty percent ni wọ́n máa kólé bàbá Mohbad lọ́wọ́ àwọn náà prefer ti sapo so wọ́n ti wo pé àwọn máa benefit benefit yẹn ni wọ́n ń wò ipa àwọn máa rí bẹ̀tì kò wá sí wọ́n ti rí pé benefit yẹn ò jáde ní gbogbo tí wọ́n sáré nísìnyí pé no àwọn ò ní gbà bẹ̀tẹ̀ ìsọ́ ni pé bàbá Mohbad tún ra bíà fún wọn àwọn náà jẹ bàbá Mohbad lówó nísìnyí wọ́n jẹ bàbá Mohbad lówó owó bíà tó owó bíà owó tó fi sẹ́wọ́n lálejò ó yẹ kí wọ́n sanwó padà náà. bẹ́ẹ̀ni. because ẹ jẹ́ kó gbádùn ipò kéè wọ́n ní pé kí wọ́n kóòtù fún iṣẹ́ mo lọ court fún contract nísìn wọn ò gbé contract fún mi mọ́ ṣé máa torí pé torí pé mo ti lọ wọn ò gbé contract máa bá lọ bẹ́ẹ̀ ni tó gbéṣẹ́ tó fẹ́ pè fúnṣẹ́ àwọn ọba àjà tó bó ti jẹ́ nìyẹn náà wọn mm. contract ni agreement mo rí ẹni tí nígbà tí mo ẹni ẹ fẹ́ gba ten million mo sì rẹ́ni tó fẹ́ gba six million lọ́wọ́ mi ṣé máa lọ torí ẹ̀ lọ koríbo ní ten million ni six million máa lọ fọ́lọ́ receipt ohun tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yẹn nìyẹn Hmm. wọ́n ti rí pé àwọn ti lose so kàkà má kékun má jẹ ṣèṣì tí àbíkí náà máa ń pa lóore dábì sàwádà lóde wọ́n ti wọ́n sí bàbá Mohbad ni bẹ̀tù wọ́n ti rí pé kò ní yóò lè kò sọ́nà ń bẹ̀ mọ́ làwọn yàrá fẹ́ hmm. fi ta gbúrúgbúrú gbúrúgbúrú kan fẹ́ dariwo láti tún fi divert attention wa kúrò níbi tí a tún fojú wò so ọ̀nà mi ò ní lọ wọ́n wọ́n ti sọ̀rọ̀ pé kọ́lọ́ bàbá mi ni tó ti yẹ yín sá. ẹ ṣe gan ni bàbá yà. ẹ ṣeun ambassador láti South Africa ẹ ṣeun. bẹ́ẹ̀ni. tó díje babaji ká gba apá abẹ́yẹ ká fi dágbére. ká tó lè pàdé lọ́la. gbogbo ohun tá à ń sọ hmm. tó dẹ̀ jẹ́ wípé a ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí ó ti pẹ́ a dẹ̀ fi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni gẹ́gẹ́ bí nǹkan tí brọ́dà mi yẹn sọ ṣe rí gbogbo ohun tí à ń sọ yìí àwa ń jẹ́ kẹ́ máa mọ̀ wípé èèyàn lèèyàn máa jẹ́. Hmm ẹ dẹ̀ máa ṣọ́ra fáwọn tó jẹ́ wípé ẹ máa bá ẹ ti yẹ pé ẹ máa sọ̀rọ̀ fún ẹ sọ́dí àwọn èèyàn tó wà ní sàkání yín kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀ ká máa gba apá báyìí apá bíbá ẹ lọ pé hmm. balógun abájídé lèmi jẹ́ tí gbogbo yín mọ̀ sí dj babs j ó dìgbà kan ná. tó ẹ̀yin olólùfẹ́ wọn ṣe gan ni o a pàdé tó bá di people's opinion ẹ̀yin tẹ́ wà lórílà people's opinion ó sì máa wáyé láìpẹ́ láì jìnnà ṣùgbọ́n ní ti eléyìí tá a ṣe ń bá lọ àá pàdé lọ́la lágbára ọlọ́run lábala yẹn Quadri Hamzat olóko mi ẹ ṣeun. QH QH QH radio. From Accra to the world ó milẹ̀ o ó aye. QH radio làwa ń gbọ́. fún ròyìn tó kún rẹ́rẹ́ àtètò tó yọrantí. QH radio làwa ń gbọ́. fèrè ìdárayá àtọ̀rọ̀ òṣèlú. QH Radio làwa ń gbọ́. ẹ bá wa dòwò pọ̀ kájé ó bùgbàjẹ́. QH Radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ́ gbọ́. QH Radio.